fọlọ́runṣọ́ tó ń fi okùn ọ̀gẹ̀dẹ̀ bọ̀pẹ ẹ̀tẹ́ ló ń bá bọ̀ asalaamu alaykum wa rahmatulahi wa barakatu ẹ kálẹ̀ ẹ̀sìnkú ìtẹ́ tí sí ìròyìn láwọlẹ́sùn ló ń dé sétí ìgbọ́yìn láti ikọ̀ akọ̀ròyìn campus radar ninety nine point nine frequency èyí tó fi kalẹ̀ sílé ẹ̀kọ́ àgbà fásitì ìmọ̀ ọ̀gbìn tìjọba àpapọ̀ FUNAB lábẹ́òkúta usman akurede adélù lórúkọ tìmí ká tó bọ́ sínú àwọn ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ ẹjá lọ fún ìpolówó ọjà náà à ń padà bọ̀. Ẹ káàbọ̀ padà. Àwọn àjọ tó jẹ́ àgbààgbà olóyè ẹ̀ka fásitì tá a mọ̀ sí SANU àti àwọn àjọ tó jẹ́ òṣìṣẹ́ ẹlẹ́ga fásitì ṣùgbọ́n tí wọn kì í ṣe olùkọ́ tá a mọ̀ sí NASU ti fohùn ránṣẹ́ pé àwọn yóò bẹ̀rẹ̀ àyànsódìdì láti ọjọ́ karùn-ún oṣù kejì. Àjọ tó mójútó ṣíṣowó ìlú mọ̀kùmọ̀kù àti ìwà àjẹbánu EFCC ni wọ́n ti mú àfúrásì mọ́kànlá tí wọ́n jẹ́ ẹni tó ń lu jìbìtì lórí ayélujára ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Lórí ètò ààbò tó mẹ́hẹ, gómìnà ìpínlẹ̀ Ondo Rotimi Akeredolu ti pàṣẹ wípé kí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbani síṣẹ́ nínú ikọ̀ Àmọ̀tẹ́kùn lóníwàrà ṣàṣà. Wàyó, ẹ jẹ́ bọ́ sínú ìrìnnà lẹ́kùnrẹ́rẹ́. Àwọn àgbààgbà olùkọ́ nílẹ̀ gíga fásitì tá a mọ̀ sí Senior Staff Academy of Nigeria University (SANU) àti àwọn òṣìṣẹ́ ilé-ẹ̀kọ́ gíga fásitì tá a mọ̀ sí Non-Academic Staff Union of University tí wọn kìí ṣe olùkọ́ tiwọn ni wọ́n ti fohùn ránṣẹ́ dandan tàìdán o àwọn yóò bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì láti ọjọ́ karùn-ún oṣù kejì ọdún 2021 wọ́n sọ eléyìí láti fi ẹ̀dùn ọkàn wọn hàn lórí bí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà bí wọ́n ṣe kọtí ikún sí gbogbo àwọn ìbéèrè wọn tí wọ́n sì fi ọwọ́ tẹ́ńbẹ́lú tí wọ́n sì fi mú ọ̀rọ̀ wọn wọ́n ní ìjọba àpapọ̀ wọn ṣe òfin pín-in-re láàrin ikọ̀ ògbódò-jùkan látàrí pé bí wọ́n ṣe dá ẹ̀ka asuu lóhùn ṣùgbọ́n tí wọ́n kọtí ikún sí gbogbo ìbéèrè tiwọn. Àjọ SANU àti NASFI ni wọ́n ti wá sọ wípé lórílẹ̀-èdè Nàìjíríà pátápátá gbogbo àwọn òṣìṣẹ́ àwọn lórí gbogbo àwọn iléèwé fásitì pátápátá lórílẹ̀ Nàìjíríà ni wọ́n gbọ́dọ̀ bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì láti ọjọ́ karùn-ún oṣù kejì. Ẹ̀ka tó ń mójútó ṣíṣe owó ìlú mọ̀kumọ̀ku àti gbogbo ìwà ọ̀daràn wúwo tá a mọ̀ sí Economic Financial Crimes Commission (EFCC) lọ́wọ́ ti rọ́wọ́ tó àwọn mọ́kànlá afurasí tí wọ́n jẹ́ olùlù jìbìtì lórí ayélujára tá a mọ̀ sí Internet fraudsters ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Àwọn ẹ̀ka yìí rọ́wọ́ tó àwọn afurasí mọ́kànlá náà ní ìpínlẹ̀ Ọ̀ṣun nígbà tí olóbó ta wọ́n wípé àwọn mọ́kànlá yìí jẹ́ olùlù jìbìtì lórí ẹ̀rọ ayélujára lórí ẹ̀rọ ayélujára tí wọ́n sì ti ń da àlàáfíà àdúgbò láàmú tí wọ́n sì ń da omi àlàáfíà àdúgbò náà tí wọ́n sì ń dà rú. Ìbídàpọ̀ Òwòbí kò kúkú àrùn COVID-19 àwọn ẹbí rẹ̀ ló sọ bẹ́ẹ̀. Ìbídàpọ̀ Òwòbí tí a ò bá gbàgbé òun ló ṣaláìsí ní ẹ̀ẹ́pẹ́ yìí tí rògbòdìyàn sì ti ń lọ káàkiri awuyewuye sì ti ń lọ káàkiri pé àrùn kòrónà òun ló pa èèyàn ńlá yìí náà ṣùgbọ́n nígbà tí àwọn ẹbí rẹ̀ yóò máa sọ̀rọ̀ wọ́n ní gbogbo àwọn ìròyìn ẹlẹ́jẹ̀ gbogbo àwọn ìròyìn òfẹ́ẹ̀gẹ̀ tó ń lọ káàkiri àgbáyé wípé covid-19 ló pa ẹni àwọn yìí kò rí bẹ́ẹ̀ rárá o bí Òbí kò ṣe kúkú covid-19 ikú àmúwò ọlọ́run òun ló pa ẹni ńlá náà. lórí ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ̀ gómìnà ìpínlẹ̀ Ondo Rotimi Akeredolu ló ti pàṣẹ wípé kí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbani síṣẹ́ lọ́pọ̀ yanturu sínú ikọ̀ àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ náà gómìnà ìpínlẹ̀ ondo rotimi akeredolu ló ti sọ wípé ó ń bọ̀ ó ń bọ̀ báyìí àwọn òun là ń dẹ̀ẹ́dẹ́ o ohun tá a fẹ́ kó bàjẹ́ ó di dandan ká mójútó àtòkèrè jíjìn báyìí òun lójú jìn ló sì máa ń mú ẹkùn rẹ̀ sùn rotimi akeredolu sọ wípé ètò ààbò tó mẹ́ẹ káàkiri nàìjíríà tó sì mẹ́ẹ ní ìpínlẹ̀ ondo yìí náà ó di dandan fà ó ó di dandan ká fi mọ́ ó jẹ́ lórí ìpínlẹ̀ àti nínú ìjọba àpapọ̀ gbogbo ló ti wá pàṣẹ wípé kí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbani níṣẹ́ lọ́pọ̀ yanturu sínú ikọ̀ àmọ̀tẹ́kùn láti bá lè fi ọwọ́ ẹ̀ bolẹ̀ ìyẹn ìwà ètò ààbò ètò mẹ́ẹ̀ àti ìwà jàǹdùkú káàkiri ní ìpínlẹ̀ Ondo àwọn aṣíwájú tí ò kúnjú òṣùwọ̀n tí wọ́n gbàjọba ní ọdún 1999 ní ọwọ́ àwọn ológun òun ló bá wa dé ibi tá a dé yìí gómìnà ìpínlẹ̀ kogi yàyà bello òun ló sọ eléyìí jáde lẹ́nu gómìnà ìpínlẹ̀ kogi yàyà bello ló sọ wípé àwọn tí wọn kójú òṣùwọ̀n tí wọ́n gba ìṣàkóso ìṣèjọba lọ́wọ́ àwọn ológun ní ọdún 1999 àwọn ni wọ́n ti dàbàrú gbogbo ìlọsíwájú tó yẹ kó ti bá orílẹ̀ nàìjíríà wọ́n sì dàbàrú ibi tó yẹ ká ti dé gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ṣùgbọ́n tí wọ́n sì ń fà wá sẹ́yìn gómìnà Yahaya Bello sọ wípé bí wọ́n ti gba ìjọba lọ́wọ́ àwọn ológun yìí tí wọn ò sì ṣe bó ti jẹ́ kí wọ́n ṣe tí wọn ò sì tọ́ bó ti jẹ́ kí wọ́n tọ́ òun ló fà á tí gbogbo nǹkan tó fi rí bó ṣe rí yìí. àwọn méjì